الحمد لله الذي أنعم علينا بنعمة الجزيلة بنعمته الجزيلة وآلائه العظيمة الظاهرة والباطنة ثم الصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ولا مباوة ọlọ́wọ́n ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí ọba náà lọ́ba tí a dúpẹ́ fún abẹ́ títò bí ọlọ́wọ́n ọba wa fi ibẹ̀ ọlọ́wọ́n àṣọlá àti àṣẹ kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́wọ́n ọba fún orílẹ̀-èdè wa kọ́lọ́mọ́sá bá wa ṣàtúnṣe rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń darí wa kọ́lọ́wọ́n ọba kọ́ bá darí wọn gba bíire ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ìtàfin súnmọ́ ọlọ́wọ́n ọba nínú ìjọsìn kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fún wa gbogbo alamari ilé ayé wa dídí múmú wa níná lílò kọ́lọ̀wọ̀n kọmọ́sà bá wa fi oore èyí tí ọ̀pọ̀ rẹpẹtẹ sínú sẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa kí kọ́wá ṣe wá ní ọmọ ìjẹ́nà kọ́lọ̀mọ́ ṣe wá ní ọmọ ọ̀nà ẹ̀kọ́tẹ̀lẹ̀ imán alkufuru kufuran alkufuru kufuran kufuru shirikin وكفر النعمة كفر شرك وكفر نعمة الكفر كفران تباني ينسى الله موري صلى ينسى كفري صلى وبا ọ̀nà méjì ní ma ń gbà wá kọ́lọ̀mọ́jì àbá wọn sẹ̀kọ́ kan nínú méjèèjì kúfùrù ṣíríkín ìṣẹ́kẹfẹ̀rí sí ọlọ́run ọba wa èyí tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìbọ̀rìṣà gbogbo ayọ̀ lábàá pé ọ̀kan náà lọ́lọ́run lọ́lọ́run bá pé méjì ni ilé ayé ti dàrú torí kálukú ó máa pàṣẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kúfùrù ṣíríkì àìmọ́re èyí tó ní ṣe pẹ̀lú ìbọ̀rìṣà gbogbo àwọn tí wọ́n bá ń sin ìtọ́lọ́wọ́n bá dá aláìmọ́re ni wọ́n ìdí wọ́n sì ń ṣe yẹn ọlọ́wọ́n bá wọn hàn lé màláyé ń bí yóò tó wá fún wọn sínú nájọ́ alkiyama ọlọ́wọ́n bá aláṣẹ làmọ́lẹ́nu alukur'an karim a'udhu billahi minash shaitan rajim ní innal ladhina kafaru min ahli alkitabi wal mushrikin fi nari jahannam خالدين فيها أولئك هم شر البرية ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n sàì mọ́ orí sẹ́mi ọlọ́run ọba tí wọ́n fi wá ń sin nǹkan míì tí wọ́n ń pe nǹkan míì tí wọ́n wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan míì ọlọ́run ọba ní àwọn alùl kìtàbì làwọn tá ń sọ yìí o àwọn tá fún tírà síwájú yahudi àtàlátẹwọ́ ọlọ́run ọba ní wọ̀lùmúṣìríkì ọlọ́run tún sọ àwọn ìrẹ́ lọ́tọ̀ tí wọ́n tún tún nípa ju tàwọn alákọ̀ọ́kọ́ lọ àwọn tọ̀hún àwọn gbà pé uzair ọmọ ọlọ́ni yahudi jew àwọn tọ̀hún àwọn gbà pé isa ọmọ ọlọ́ni ìyẹn àwọn alátẹwọ́ ọlọ́run bá wà láà ọwájú ó yé wa pé alifẹ́ nínú àwọn alìkìtàb àmọ́ alifẹ́ lọ́dọ̀ àwọn wọlì mọ́ṣíríkì ọlọ́wọ́n bá ní oúnjẹ àwọn alìkìtàb wa ta'amul ladina utul kitaba hillun lakum ẹlẹ́ jẹun wọn tí ó bá ti ní ṣe pẹ̀lẹ́ṣẹ̀ àwọn alìkìtàb àmọ́ àwọn lọ́lọ́wọ́ bá ní èwò oníkẹ́ jẹna tí bàbá olóòṣà bá ṣe kíni tó bá pa ìgbà tó ti dárúkọ sáré sùn ẹran sì ti bàjẹ́ ẹni bá wá jẹran títí ẹ̀nà bàjẹ́ ọlọ́mọdé aṣun jẹjẹ bọ̀tọ́ fún wa nígbà láàyè ká jẹ ẹran àwọn tání àwọn júù àtàwọn alátẹ̀wọ́ nítorí pé kèfèrè tí wọ́n fúyẹ́ ju tàwọn abọ́gi bọ̀ pẹ̀lọ́ àwọn gbà tọ́lọ́wọ́ parí ọ̀rọ̀ ó ní àwọn méjèèjì fi nari jahannam tí wọ́n bá lọ lè gbà islam wọ́n jóná lọ wọn ò sì ní jáde mọ́ oní khalidina fiha wọn ò ní jáde mọ́ ń bẹ̀ ọlọ́run lọ́fẹ́ bẹ́ẹ̀ ní kùránù ulaika hum sharrul bariya ọlọ́run ọba ní nínú àwọn ẹ̀dá ọlọ́run àwọn méjèèjì tí wọ́n sọ yẹn ah, wọ́n yẹ sọ yẹn dáadáa sharrul kí ló dé àṣìlẹ́ lómi ní wọn tó ọdá níwà ẹlòmí ọláàánú ẹlòmí olójú àánú ẹlòmí tọrẹ ẹlòmí àmà onífẹ́ dáadáa àmọ́ gbogbo dáadáa tí wọ́n ṣe yẹn nígbà tí wọ́n ti ṣàìmóore pẹ̀lú ọlọ́run òjé yẹn dáadáa lọ́dọ̀ ọlọ́mọ àmọ́ gbogbo dáadáa tí wọ́n bá ṣe ilé ayé ọlọ́run sọ wọ́n lẹ́sàn kan tó kú o àmọ́ tí wọ́n bá ti dọ́rùn kò ní ṣiṣẹ́ dáadáa kan tí wọ́n bá nínú fáìlì wọn mọ́ lẹ́yìn ìyà nìkan lẹ́nìkan kan wa láti mójútó ra wa a mójútó àwọn ìyàwó wa a mójútó àwọn ọmọ wa a mójútó gbogbo àwọn ẹbí wa àwọn aládọ́gbé wa àwọn níbọ̀ wa àti gbogbo àwọn tí a mà tẹni tá a mà bí kálukú ṣe rí ìmọ́lẹ̀ Islam tí wọ́n fi máa ṣe ẹ̀sìn Islam gbogbo àwọn tí wọ́n bá ti mọ Ọlọ́run lọ́kàn gbogbo alágbọ́ Ọlọ́run lọ́kàn àmọ́ gbogbo aká ń sin lọ́wọ́ ọba lọ́kàn èyí gbọ́dọ̀ gbàgbọ́ kan lọ́lọ́run kọ́lá àwọn kèfèrí Mákà àwọn náà sọ pé ọ̀kan ni ọlọ́run àmọ́ tá àwọn ń sin lọ́wọ́ ọba yẹn lọ́kàn à ń sin nǹkan míì mọ́ ọlọ́run à ń pe nǹkan míì mọ́ ọlọ́run ká sì máa ṣẹ̀sìn àbí ká máa ṣàdúà ọlọ́run nìkan lọ́ba tá a máa ń dájú rẹ̀ kọ tó bá fẹ́ ṣẹ̀sìn ọba tó dá ọlọ́run máa sìn tó bá sì fẹ́ ṣàdúà ọba tó dá ọlọ́run máa pè o ní pé nǹkan mí ìmọ̀lẹ́yìn ọlọ́run ìdí wọ́n ń pè ní islam ni tẹ́wájú wá mùsùlámù kó gbogbo ẹ̀sìn míì tó kù táwọn èèyàn bá ń sìn yẹ́ mọ̀ gbọ́n tí wọ́n máa já ìlẹ́nu wọn yọ́ mọ̀ jẹ́ pé yín tọ́lọ́wọ́n bá aláàdá tó ní bẹ̀rẹ̀ tó ní parí òun ni wọ́n máa ṣe kíni wọ́n máa kì wọ́n máa pè wọ́n máa bẹ̀ wọ́n máa béèrè òrè lọ́wẹ̀ tó rí òṣìṣẹ́ lọ́wẹ̀ ẹni tó rí ń bẹ lọ́wẹ̀ náà alhayyul qayyum ọba aláàyè tí ò fara ti nǹkan tí ò sì ní kú àwọn táwọn yóò fara ti ọlọ́run wọ́n sì padà kú ìmọ̀ bóyá mẹ́sẹ̀jì yẹn clear bí ìbá ti Islam ó ti dé nílẹ̀ ṣẹ̀tì lọ mọ́tún yà bàrà mọ́ mọ́wọ́ ẹ̀yìn mọ́ ọlọ́wọ́ dán wo ọlọ́wọ́ dán wo mọ́tòrí pé Islam ọwọ́n pé wáyé tọ́lọ́n dán wo ẹni Muslim wá gan ọlọ́n dán wo sallallahu alaihi wasallam sì ti sọ nínú tí ó gbàgbọ́ kó tó jẹ́ mùsùlùmí pé wọ́n lànà ọlọ́run ní dandan ní kí n da yín wò nígbà àdáwọn wá dé ìpínlẹ̀ wá dé tọ́wá tó wá ń mìkan tọ́wá tó wá ń dáùtù pé ṣé ẹ̀sìn táà ti ń ṣe yìí ṣe ó sì fọkànbalẹ̀ báyìí ibi ẹ̀sìn tó rò pé ọyẹ́kọ́ sálọ ni ọlọ́run dáwọn náà wò bẹ́ẹ̀ ilé ayé ó fúrù fàdáwò <laughs> ilé ayé ó fúrù fún kí ni jẹ́ jama àdáwò ni ọlọ́run wọlé kọ́ni kọlákìnà ìsáná fi kábàd ọlọ́run bá ní èmi dá àwọn ọmọ èèyàn sínú àdáwò ọlọ́run ní hal ata eh, eh, ala ìsáná hínú min ad-dahr lam yakun shay'an madhkura inna khalaqnahu eh, inna khalaqna al-insana ẹ̀rìn ibi tí ń lọ nìyẹn ọlọ́run bá ní níbẹ̀ láti dá wọn méèyàn nígbà tó dáa tán kí lọ́wọ́ ní òun ṣe fún kí lọ́lọ́run ṣe fún gbóhùn dá sílẹ̀ ayé tán kí lọ́lọ́run pọ́bíṣẹ̀ ọlọ́run sọ pé òun ṣe nǹkan báyìí fún ẹ̀mọ́ tó lọ́wọ́ ọlọ́run ṣe fún onínà bùtàlì yìí Allahu akbar ọlọ́run bá ní àdánwò ni àwọn gbàtí wọ́n sọ̀rọ̀ ó ní wàbá ṣe sọ̀bìrí ọlọ́ọ̀bá ní gbogbo èyí ta bá dánwò ẹ sùúrù fún wa àgbàdà dùnyún nú àdánwò àwà mọ́ nìyẹn ẹ̀yin tẹ́ lálàáfíà ẹ padà ní ẹ̀yin tẹ́ lówó ẹ padà ní alámbìyẹ tí ma fa áwá ọlọ́ọ̀bá ní apàdà wá gbọ́ láàyè wọ́n tó ń gbọ́dọ̀ àwọn èèyàn nígbà bàbá kú ìyá àwọn èèyàn ni wọ́n ń tọ́ ní wọ́n fún lóúnjẹ ọlọ́run ni apàdà wá gbà wọ́n náà láàyè tí wọ́n náà wá ń fáwọn èèyàn ọ̀wọ̀jẹ́dàkà bọ́ọ̀lá fàhádà ó ti sọnù rí tọ́ ọmọ ìtọ́ ẹkọ́ ṣe àwọn ọlọ́run ọba láwá fi ìmọ̀nà láfi ta ọlọ́rẹ̀ gbogbo wáyé náà láti sọnù rí jama ṣe lùsùn nàbáyé làwọn ṣe tẹ́lẹ̀ níjọ́ àtàwọn bàbá tiwa ìbá ni ọlọ́run wa bá ipò kan láwà ipò kan láwà lẹ́nìí ọlọ́run sọ fún ànábì pé máa dúpẹ́ wajadaka a'ilan fa agna dálíkà ní ọtẹ́lẹ̀ kó tó kó mu pẹ̀lú ìnira ni àmọ́ nísìn àti rọ̀ ọlọ́rọ̀ fa amal ma fala takhar ẹ̀rì mọ́ sí kúfùrù tó bá rí gbogbo àwọn èèyàn tó bá wá jẹ́mọ̀ òrukàn máa rántí bí ọ̀nà ti dà lánàá kọ́ ọmọ wá sàánú wọn wọ́n mọ̀ sá ilá padà tenhar tó rántí bó ṣe wà lánàá tó ní gbogbo àwọn tó bá ti wá béèrè lọ́wọ́ rẹ mọ́jàgbé mọ́ wọn kó fún wọn ní tí wọ́n fẹ́ tó bá wá ní tí wọ́n fẹ́ yẹn wá sọ̀rọ̀ tútù fún wọn ọlọ́wọ́n bá àlá ó jẹ́ wa nínú Al-Qur'an Karim ipe ẹ̀sìn Islam ó náà ni ẹ̀sìn tó gbé dáadáa wá kẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀ sí kúfùrù shirk gbogbo ohun tẹ́yàn bá ń wa ọ̀là lọ síbẹ̀ tí ìbá ti ṣe ọ̀dọ̀ ọlọ́run ọba adẹ́dà òfò ni ẹkún ni wàhálà ni èyàn padà gẹ́ta jẹ èyàn sàbámà ọ̀rọ̀ táwọn sọ yìí kọ̀dàrú rárá wọ́n náà nínú létọ̀ ń gbọ́ mi

tọ́wádé fún dọ́lọ̀ ń dálọ́ pé ó ti ṣìnà wọ́n dára àwọn míì náà àwọn mùsùlùmí náà tó dé pé bá ní sọ̀rọ̀ ya ṣéwù ní ó ṣe kíni ní ó jáde lẹ́nu ẹ̀ ya ṣéwù Ibrahim ẹnìkan ló sì dá Ibrahim yẹn lọ́bá rẹ̀ ẹnìkan ní tọ́jú ẹ̀ wọ́n bá ń pa ẹnìkan ní fún Ibrahim darí ló ń jẹ wọ́n sì wá pákéjì orí burúkú wọ́n sọ ọ́ dẹ̀ sí wọ́n pè Tìjàníyà orí burúkú sàn ni wọ́n pè bẹ́ ìbádàlá rìjálálá ayinú náà bí àwọn nílá ẹ̀yẹn ní rí ẹ̀rànwá lọ́wọ́ kí làwá kà nínú fatiha ìyáka na àbúlú wa ìyáka na sa'in ẹwọ orí burúkú jaba tí yóò sì farabalẹ̀ sórí burúkú wọ́n lọ́mọdé àbáwọn sí àwọn tán bẹ̀lẹ́nu ẹ̀kọ́ lọ́nà bá mú ọkú wọ́n lè yí gangan náà ń pè lẹ́sìn alìsìgáàtà sí bìláwòlíyà orí burúkú náà ń pè alìsìgáàtà sí bìláwòlíyà istastagifuna rabbakum fastajaba lakum anni mumiddukum bi alfin min almalaika murdifin ọlọ́run bá ní ìrìn ànábì gbà tẹ́ wà ní ogun badir tí bá yín lẹ ọlọ́wọ́n bá ní a ní mọ́mù dúkùn ọlọ́wọ́n bá ní èmi náà lọ́wọ́n bá náà mọ́ wá ràn yí lọ́wọ́n jọ́nà bí alifin min al-mala'ika ẹgbẹ̀rún mala'ika mọ́ sọ̀kalẹ̀ tí wọ́n bá yín jà tẹ́mà ní ma wà ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́wọ́n ó sì wá kọmọ́dà mala'ika pé kí wọ́n mọ̀ yàn mala'ika ìyẹ́ kan ó lè fi pa gbogbo nàìjíríà yẹ ìyẹ́ ẹyọ kan náà àwọn ìyẹ́ rẹ̀ kọ́kàn kì í bọ̀lẹ̀ yóò sì rólu ẹ̀ nígbà tí ìmọ̀ ń lọ ata nínú blender látara ìfara ti ọlọ́run ọlọ́run ti pa màláìkà lọ sí kí lọ́wọ́ dé tí wọ́n fẹ́ fara tọ́lọ́run bá mọ́ kúfùrù ṣírìkì agbọ́dọ̀ jìnà sí kọ́lọ̀wọ̀n ọláàánú rẹ̀ kọ́ má dáwà padà sínú òkùnkùn mọ́ ìlú wa tí àwa bára wa yìí àfi kéèyàn járe gbà lọ́wọ́ èso àtàwọn mẹ́ wọ́n bá sí fóònù ọmọ gbogbo púpọ̀ bó sí ti ń fi ọmọ gbogbo púpọ̀ bọ́n gbọ́ròyìn ọmọ gbogbo púpọ̀ ìrírí ayé ọmọ gbogbo púpọ̀ lábẹ́ ayé lábẹ́ ọ̀run ìgbọ́kùgbọ́ lọ́kàn wọn gbọ́dọ̀ ojúmọ́ ìdí wọ́n máa fi sínú ẹ̀mí rẹ̀ ni pé ẹ̀dá ọlọ́run tóbi o ẹbẹ̀rù ayé o ẹ̀bẹ̀rù wọn o ẹ̀yẹ́ o ẹ̀dàkù wọn ní ká bẹ̀rù ọba tó dáyé mọ́ ayé ni wọ́n ní ká máa sí kíní ẹ má bẹ̀rù ayé tó tó kí ni ọlọ́run sọ fún wa jọmọ́ wala takhafuhum wa khafuni ọlọ́run ni ẹ má bẹ̀rù gbogbo tí mo dá èmi tí mo dẹ̀dà ní kẹsí kíní kẹbẹ̀rù in kuntum mu'minin

ọlọ́run ẹni tí ń bá sì tí ń bá tilẹ̀kùn fún tí má tilẹ̀kùn má kí ń gbé àárín àwọn billionaire kí bàbá rẹ̀ jẹ́ gọ́fúnà kí ìyá rẹ̀ jẹ́ mínísà ọlọ́run ọba ní ìfàlẹ́ àmọ́ bùsí kalaha ẹni bá ti tilẹ̀kùn má kò sẹ́nìkan tó ṣílẹ̀kùn náà yóò wàhálà wàhálà yóò dààmú yóò rí pé olùsínà lòun padà jásí olùsínà bá ti gbọ́ gbogbo eléyìí tí ẹ̀rù bà wọn kufur shirk ẹjá na sí kúfùrù ni'ima ìdákejì òun ni àyẹ̀mọ́ọ́rẹ́ ọrịa ń dúnà kúfù kèfèrí lòun náà àyẹ̀mọ́ọ́rẹ́ lòun náà àmọ́wọ̀n Islam àyẹ̀mọ́ọ́rẹ́ ìtumọ̀ ni pe àwọn oore kan tọ́lọ́wọ́n bá aláàṣẹ fún wa táà wá ń lò ó síbi ẹ̀ṣẹ̀ ọlọ́run fún òun fi ń ọmọ yà wọn yàwó sùn wọ́n gbá àwọn obìnrin lọ sí hòtẹ́ẹ̀lì ọlọ́run fún ọlọ́wọ́ òfin jálẹ̀gbà òfin sàbòsí fáwọn èèyàn ọlọ́run fún ọlọ́wọ́ òfin tàbùkù àwọn èèyàn òfin ṣègbéraga ọlọ́run fún ọlọ́wọ́ o ṣí ẹ̀ àánú ọlọ́run tọ́lọ́run darí sọ́dọ̀ rẹ̀ kò ṣí ẹ̀rẹ̀ fáwọn ẹlòmíì náà eléyìí náà kúfùrù ni wọ́n pè àmọ́ òun mọ́yàn kúrò ní Islam ẹ̀ṣẹ̀ ńlá lòun náà èèyàn wọ̀ náà kó tó wọ àlìjánà olówó lọ́wọ́ ọ̀náwó sílé ọlọ́run ọ̀náwó fáwọn fáwọn tí wọ́n díṣẹ́ ọlọ́run ó sọ̀pọ́tì bí dáwà ó sì máa lọ sókè ètí wọ́n náà ṣe yẹn kúfùrù ni àmá kìí ṣe kúfùrù tí mọ́ yẹn kú nínú Islam kúfùrù dúnà kúfù ni wọ́n pè yọ́ máa jẹ́ kúfùrù asgar àìmórí ni wọ́n pè àìmórí yìí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọ̀ràn wa létí nínú àyà tó pọ̀ ó ní wa ataakum min kulli ma sa'altumuhu ọlọ́ọ̀bá ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ̀bẹ̀ mí kí ń fún yín ó sì fi lé yín lọ́wọ́ ẹni fún yín lálàáfíà mo fún yín ẹni fún yín ló mo fún yín tí mo ṣe fún yín pọ̀ ju èyí tẹ̀yìn rí lọ tẹ́ ní kẹ́ máa kà á láàtò òṣù ẹ́kàákàákàákàákà ẹ̀nìrí kàtán àmọ́ innal a ma kaffar ọlọ́wọ́ ní àmọ́ ọmọ èèyàn alábòsí ni kàfàrù ni ẹ̀rí ìrìn káfíìn kàfàrù ti bẹ̀yẹ kìí ṣe abọ́gibọ̀fẹ̀ kìí ṣe kẹfẹ̀rí tí mú ẹ̀gún Islam aláìmoore kò dúpẹ́ lérí orí tọ́lọ́run ọlọ́run bá ti kúrú ni ọlọ́run ẹ máa rántí mi àti kúrì kùnmí bí náà máa rántí yí wọ́n ṣùkúrú lì ẹ máa dúpẹ́ wà láti fúrú ní ẹ máa ṣe àìmóore sí lérí oore tí mo ṣe kín tí mo ṣe fún yín ọlọ́run fún wa lójú oore ni arákùnrin kan ní àwọn ẹni rẹ̀ afọ́jú ni ó níyàwó ọya ọwá bí àwọn ọmọ tí kò dín mẹ́wàá ọwá ń bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n wá sọ fún bàbá pé bàbá kí ni tó wù ní tẹ́fẹ́ kọ́lọ̀ ọbọ̀ ṣe fún yín ó ní àlùjànnà lọ́la kọ̀kọ́ ó ní àmọ́ nílé ayé ní tó wù mí tó fẹ́ kọ́lọ̀ ọbọ̀ ṣe òun náà dé pé kọ́lọ̀ ṣe ẹ̀la ojú yìí kí n dáyàwó tí mo fẹ́ mà kí n sì dá àwọn ọmọ mi mà ìyàwó tí mo fẹ́ ìrírí àwọn ọmọ tí mo bí nígbà ń gbọ́ ohun wọn ni ìrírí àwọn ọmọ yẹn báyìí pé báyìí ni Latifari báyìí ni Kafayari báyìí ni Ibrahim rí báyìí ni Amadu rí ìmọ̀ kí n ṣe rí ní kí n rí bẹ́ẹ̀ rí ojú yẹn ni wọ́n wá gún lọ́lọ́wọ́ bá aláàfún ó kílẹ̀ dáadáa ọmọ rí ọkàn ọwọ́ fi ń wo ìwòkuwọ̀ ó fi ń wo fíìmù ó fi ń wo sex film ẹ̀lẹ́mí wo eh, àwọn aṣẹ́wó tí wọ́n jó wọ́n hò musician eh, ẹlòmí yóò jòkó nulé yọ́mọ̀ wo drama àwọn aṣẹ́wó tí wọ́n láwọn kọyín lẹ́kọ̀ọ́ wọ́n láwọn kọyín lọ́gbọ́n àwọn tí ò lọ́gbọ́n tán láwọn fẹ́ kọ́yàn lọ́gbọ́n àwọn aṣẹ́wọ́n láwọn fẹ́ kọ́yàn lọ́gbọ́n gbogbo àwọn nǹkan ìwòkú wọ̀ báyìí káàmà wo nakedness ọkùnrin àbóbìnrin èèwọ̀ ní nínú Islam bọ́ọ̀bá ti ń fojú yẹn sẹlọ́n bọ́ọ̀bá túbá nítorí pé ìdí ìṣẹ̀lẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ń lo ìdẹ̀ra ọlọ́run sínú ẹsẹ̀ ìnà dùnú bá tùsílù ní àmì ọlọ́run mọ́ ń padà gbàdẹ̀ra náà ẹlòmíì ní padà rí náà mọ́ lọ́wọ́ padà dojú alẹ́ àmọ́ ọ̀nà ọmọ tó ń fojú yẹn wò tọ́lọ̀ fi gbà ẹlẹ́mẹ́ ní padà gbọ́rọ̀ mọ́ tọ́wọ́ dọjọ́ alẹ́ òun náà tó ń fi tí ń gbọ́ tọ́lọ̀ fi ṣe ni tó fi gbà ẹlẹ́mí ọlọ́wọ́ padà gbẹ́ṣẹ́ rẹ̀ lọ́jọ́ alẹ́ òun náà mọ́ bí tó ń fẹsẹ̀ wọn rìn lọ ọlọ́run tó gbà ẹlẹ́mí ọlọ́wọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ lọ́jọ́ dọjọ́ fẹ́ ni kó tó gbà ọlọ́run ọba ọba aláàánú wa ẹ̀díkà wa ni ẹ̀díkà sánú ara wa

jìríkà ráìsì kan sílé the whole family ìwọ́n wá ra àpò ráìsì ọ̀rà àpò ẹ̀wà ọ̀rà àpò gàrí àwọn ọmọdé wọn wéṣẹ̀ oúnjẹ tó ọ̀bá túbọ̀ ibi ọ̀padà parí inú lé oúnjẹ tẹ́ bá mọ̀ pé ẹ̀yìn jẹ tán ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ ṣe èyí tẹ́ bá wá ṣe tẹ́ bá rí bọ́ sẹ́kù ẹgbẹ́ e sínú freezer ẹ̀tọ́jú ẹ bá dáa lẹ́jọ́ kejì ẹwọ́ ọmọ ẹ̀tẹ́ ṣe kí ni ẹ̀tọ́ jẹ tẹ́ bá rí jẹ mọ́ ẹ wá wá àwọn ẹran adìẹ tẹ́ ń sìn kẹ́ẹ̀sẹ́ kí ni kẹ́ẹ̀ fún wọn ọ̀gbọ́n àwọn ẹni rẹ̀ kan jóni wọ́n ṣe ọbẹ̀ fún ẹran yẹn tí wá bàjẹ́ mọ́ wá ní ẹran yẹn ẹran tó bàjẹ́ yẹn mọ́sọ̀nù ẹran yìí ìwọ ò lè jẹ́ gẹ́bí èèyàn àmọ́ ẹran kó lè ṣe kí ni ó lè jẹ́ ìdígbọ́ bàjẹ́ kọjá ààlà àmọ́ tíìsì rẹ̀ kò tẹ́ lọ́rùn mọ́ wọ́n ní má sọ̀rọ̀ yẹnu ẹran yìí lọ́lẹ̀ gbé fún olóńgbò rẹ̀ tó ń ṣe kíní tó ń ṣe ó sì gbé fún olóńgbò olóńgbò jẹ́ kámkám ìgbàkan ṣe ẹ má wéṣì omi o omi tó fi ń wẹ̀ yẹn <laughs> àwọn ẹgbẹ́ ní Niger Chad tó jẹ́ pé wọn ò rí omi tí wọ́n fi wẹ̀ wọn ò rí omi tí wọ́n mu ọ̀n sàlùwàlá oṣù táàkúlẹ̀ omi ń jò ọ̀n fọjú omi dẹ́ ń jò ọ ọmọ tí ọmọ bu ọmọ tí ọ wà ní tọ́lẹ̀tì rẹ̀ oṣù mílẹ̀ ọ ń fọnu ẹlẹ́mí ọ̀fọnu yọ́dẹ̀ síta fúlẹ̀ ń fọnu ọdẹ̀ síta fúlẹ̀ tẹ́ẹ̀bá lọ lè túbá téèyàn bá rọra èyàn fi eré rẹ̀ pọ́n mi nígbẹ̀yìn ayé yóò lẹ̀ lè fi eré ru omi wá ní súwìtì kẹta nígbẹ̀yìn ayé ọdá kùtù lótọ́ ọlọ́wọ̀n bá aláà ọlọ́wọ̀n fi ṣeré o ọlọ́run ọba aláwọ̀ fi ṣeré àyà kan wà nígbẹ̀yìn ọ̀rọ̀ yẹn àyà yẹn bá yẹn lẹ́rù ọlọ́run Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ̀rọ̀ nípa ìyà tí máa ń jẹ gbogbo àwọn tí wọ́n bá ń ṣe kíni àwọn tó bá ń fi nǹkan ṣòfò ìyà tí máa ń ń fi nǹkan ṣòfò especially oúnjẹ ọlọ́run ní kulu min tayyibati ma razaqnakum ọlọ́run bá ní ẹ máa jẹ èyí náà mo dá gbogbo ẹ̀ fún ẹ máa jẹ máa jẹ fruit ẹ máa jẹ àwọn vegetables ní ẹ máa jẹ gbogbo àwọn tí mo dá nítorí yìí bá ti máa lọ zakinakun èyí náà ni mo dá fún èyí ni mo ṣe fún wà látàtà záwò fihì ẹ máa wéṣẹ ẹ o fayahilla alaykum ghadabi fayahilla alaykum allahu akbar ghadabi kí má bàa bínú sí kí ìbínú mi kọ́ má bàa sọ lẹ́yìn lérí ọmọ yahlil alayhi ghadabi faqad hawa ẹni bá sì bínú sí tí ẹ bá nù ọkọ̀ àrùn mi látara oúnjẹ ọlọ́ọ̀lọ́wọ́ bínú tẹ́bá wíṣì gàrí ẹ̀ àwọn ọmọdé wọ́n bú gàrí wọ́n dẹ̀ gbé egú lẹ̀ àwọn kan sì ń bẹ táwọn wọ́n gàrí ẹ̀ tán fẹ́ mú tí mo rí wọ́n dẹ̀ súnmọ́ Ọlọ́run ọba juwọ́lọ́ wa gbogbo nǹkan tẹ́ bá lò mọ́ aṣọ tó lò mọ́ lọlẹ̀ fún àwọn tí yóò wúlò fún owó ní tẹ́sí ń bẹ̀ mọ́ àmásọ yẹn tó bá fẹ́ lòmí nígbà tí òun ṣẹ̀ṣẹ̀ dá sọ ni kọ́dà yóò mú lọ yídì yóò mú lọ jímà má sọ aṣọ ná aṣọ tó ṣe wọ̀ wọ́n fi ṣe ráàgì tó mọ́ fi nulẹ̀ lọlẹ̀ bu ẹlòmí kó lọ́wọ́ bàtà tó wọ̀ mọ́ yẹn má dànù lọlẹ̀ sọ fáwọn tí wọ́n ń so kán bọ́ so kán kún ó fẹ́ lòmí wọ́n máa wọ ẹni tí tó bá ti wà kọlọmọsí wa ní aláìmọ̀rẹ́ kọmọ fẹ́ asínú àwọn kùfàr mushrikin kó sì mọ́ fẹ́ asínú àwọn kùfàr jahidin àwọn tí wọ́n sá aláìmọ̀rẹ́ lábala ìgbàgbọ́ àtàwọn tán sá aláìmọ̀rẹ́ lábala ìkẹ́ ọlọ́ kẹ̀kẹ́ tí ń bẹ lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ayọ̀pọ̀rá ayọ̀ ẹ̀sẹ̀ tọ́lọ́run ti gbà kọlọmọjọ́ sẹlẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa gbogbo ìta ti ṣe síwájú nínú àwọn israf extravagance kí ọmọ sí kalófò abẹ́lọ́ nínú àmì ẹ̀kọ́lọ́mọ́ta ìsàforíjì fún wa واستغفر الله إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته